alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi arhamana bi sawmi ramadan ọba tó ṣàánú wa pẹ̀lú àwẹ̀ ramadan àánú Ọlọ́run ọba làwẹ̀ ramadan bá dé ọlọmọṣà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa wasalaatu wasalaamu ala nabiyina muhammadin àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọba aṣáájú wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àti gbogbo àwọn ará àtàwọn sọhábà yìí lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn islam níta fi bá ní sọ̀rọ̀ òun náà ni àmàlù sọ́wọ́mi Ramadan àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe nínú oṣù Ramadan asọ́wọ́mu khairu kullu ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀já lọ́lẹ̀ yìí mà ipe Ramadan tá a wà nínú ẹ̀ tá à ń gbà lọ́wọ́ yìí ọlọ́run bá fi oore tọ́pọ̀ sínú ẹ̀ káwa lo ìgbàláàyè ọlọ́run tọ́lọ́run ọba gbà wá láàyè ipe Ramadan tó bá wà láyé àwọn kan bẹnu sàárè ọlọ́run ọba fún wa ní ìgbàláàyè yìí káwá sin Allah nínú oṣù yìí nítorí pé bóṣù yìí bá ti tán kò sígbà tá a tún lè sin ọlọ́run ọba tó lọ́lá tó lóore tó ní ládá tó nu Ramadan ọlọ́run ọba Allah ń sọ fún wa nínú alukur'an ń ṣàlàyé fún wa bóyá tẹ́lẹ̀ ipe nínú oṣù tá a wà yìí a wà nínú oore tó ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim wa an tasumu khairul lakum ọlọ́run ọba ní tẹ́ ẹ bá gbààwẹ̀ orí ń bẹ ń bẹ wa an tasumu khairul lakum ọlọ́run ọba ní tẹ́ ẹ bá lè gbààwẹ̀ orí ayé àtòrí ọ̀run ń bẹ ń bẹ in kuntum ta'lamun tẹ́ ẹ bá mọ̀ ní a ẹ bá gbààwẹ̀ yìí dáadáa ọlọ́run ọba ní orí ń o suratul baqara lọ́lọ́run ti làámọ́lẹ̀ bẹ́ẹ̀ quran two ayah one eighty four wa min a'mal ramadan nínú àwọn ṣe ramadan òun náà ni ká gba àwẹ̀ pẹ̀lú ká mẹ́nu dúó ká mú abẹ́ dúó àwọn eríkèéríkèé ara wa náà ẹ̀yẹ ká má jẹ́ òṣìṣẹ́ kíṣẹ́ nínú Ramadan eléyìí ní jẹ́ àwẹ̀ sọ́ọ̀mùlù qalb àwẹ̀ téèyàn ń gbà tọ́tọ̀ kàn wá tí wọ́n ń darí eríkèéríkèé ara ẹlòmíín gbà àwẹ̀ lóòótọ́ àmọ́ àwẹ̀ tí ń gbà yìí ẹ̀ rí i pé nǹkan fi bí parẹ́ ni anabi wa muhammadu sọ̀bẹ́ sallallahu alayhi wa sallam anabi ni malam yada akawla zori ẹni tí ó bá fi ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ̀ ìsọkúsọ èpè ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn irọ́ pípa wọ̀lẹ̀ amalabi kọ́mọ gbàwẹ̀ pẹ̀lú àwọn sẹ́bù falaysa lillahi hajatun fi an yada'a ta'ama wa sharaba anabi ni ọlọ́wọ́n bá ò ní bùkátà sí ìfi oúnjẹ rẹ̀ tó fi rẹ̀ lẹ̀ àti ìfi nǹkan múmu tó fi ilẹ̀ tí ò mu ọlọ́wọ́n ò ní bùkátà sí ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́n ò ní bùkátà sáwẹ̀ rẹ̀ bó lọ̀rọ̀ yóò ṣe ní dàbá yìí jama'a

gbogbo erékèrékè ara wa náà àwọn ni o ẹsẹ̀ ni o ọwọ́ ni o ojú ni o etí ni o ká mọ̀ máa fi ṣe lọ́wọ́n nínú àwẹ̀ eléyìí ni àwẹ̀ tó pé ọlọ́mọṣà ọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì mi àmàlẹ́ Ramadan nínú àwọn iṣẹ́ tá a gbọ́dọ̀ mójútó nínú oṣù yìí asọ́lá asọ́lá asọ́lá ká máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ ká máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ àwa tá dandan ni ká wọ̀ ẹ rà wọn tó bá jóbìnrin tí wọn bá wá masalasi ọ̀dà tí wọn bá sì wá òun gan ló lóore jù wọ́n sọ ìmọ̀bìdó ni sọ̀dà ẹ̀yọ́ mayami kéèyàn máa wá lóun gbààwẹ̀ kọ̀ wá kírun àwọn àǹfààní ká má dá òtù pé ọlọ́run bá ò ní gbààwẹ̀ wọ́n ní kéèyàn máa gbààwẹ̀ kọ́mọ́ kírun ọlọ́run ò ní gbààwẹ̀ rẹ̀ kí ni ọlọ́run fẹ́ fà wẹ̀ sí òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anabi ni bayna rajuli wa bayna shiriki wal kufri tariku sọ̀dà nítorí àmà yí pé kèfèrí léèyàn òun náà ní kéèyàn má kẹrùn fíkẹ́hù dẹ̀líl àgbọ́yé tá ń gbọ́ nínú hadithi yìí òun náà ní pé alikafiru la yasihu siyamu ẹni tó bá jẹ́ kèfèrí ààwẹ̀ rò lálàáfíà wọ́n sì ní àìkírun rẹ̀ náà ló sọ di kèfèrí ẹni tí ò fẹ́rí kan lọ fọlọ́ kí ló wá dé tí ń fi bí ìpanu fọlọ́ gbogbo àgbàwẹ̀ mọ́ ń tan rẹ̀ nìyí kọ́dà àwọn tí wọ́n ń kí tí wọ́n ń jàn pọ̀ àwọn náà tún lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ga pọ̀ ni kọ́ ọ máa gbà kọ́ ọ máa wá jẹ̀rún pọ̀ pé àkípọ̀ ní jọ lọ́run lójú kí ló ń ṣe tó dìde kírun lásìkò kọ́dà èèyàn gbọ́dọ̀ máa gbọ́ wà sí kọ́ máa wá di lọ́wọ́ láti má kírun lásìkò bọ́ ọ bá ti kírun tó sì ń gbọ́n tí ń sọ yìí lọ́ọ́ lè kírun irun ṣe pàtàkì ju tó ń gbọ́ yìí lọ ìbẹ̀ lọ́lọ́run ti ń sọ pé akírun jàrún pọ̀ tí ò kí lásìkò ẹ̀ yóò wọ̀ náà tó wà lè jẹ́ nínú àwọn àṣẹ olóore tá a máa ṣe Ramadan yìí kẹsìlá tó nàwáfìlì kájí náfìlà wọ́ pọ̀ náfìlà ẹ̀yìnrún kọ̀ọ̀kan tá nàbí ní a máa yàn ká mójútó dáadáa khasatan atarawe pàtàkì jùlọ irun tarawe irun tarawe yìí la máa ń kí jama papọ̀ nínú ramadan lẹ́yìn ramadan ò lè rí tarawe ma anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man qama ramadan imana wahtisaba gbogbo ẹni tó bá dìde lóru ramadan tó wá yàn náfìlà nítorí ọlọ́ tó retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́ọ̀ gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn àṣìṣe rẹ̀ ọlọ́jọ́ pípẹ́ àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ṣe parẹ́ fún rawahul Bukhari Imam Bukhari lọ́gbà wa afa dáadáa afa dáadáa tọ́lọ́wọ́n fi yí ẹ̀sìn yìí ọlọ́wọ́n fi Imam Bukhari ó fi yí ẹ̀sìn yìí ẹ̀rí inú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá fún wa ẹ̀wọ́dún tá a ti ń nínú àwọn iṣẹ́ láàdá tá a gbọ́dọ̀ fi ṣeré nínú Ramadan ẹ̀yàn miami òun náà ni ká máa jíjẹ sàárì ọ̀ darun mọ́jú ni torí pé nínú Ramadan sàárì wà sàárì Ramadan ọlá pọ̀ ń bẹ alibarika pọ̀ ń bẹ oore pọ̀ ń bẹ aláàgán fúnra rẹ̀ ọ sọ fún wa yìí pé ẹ máa jẹ sàárì ẹ ọlọ́wọ́n bá ń sọ ní Quran ọlọ́wọ́n bá ní wakulu ẹ máa jẹ washrabu ẹ máa mu hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minal fajir ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun tí yóò fi hàn nínú òwú dúdú tá a fi mọ̀ pé àlùfájàrí ti yọ ẹ dákun àsìkò ọlọ́run ní ajẹun di ó ní ajẹun títí tálùfájàrí yóò fi yọ oúnjẹ ọlọ́run ní a máa jẹ jàmá oúnjẹ sàárì aláàní ọjẹ sàárì ọlọ́ọ̀jẹ sàárì oore tó wà nù sàárì ò ní rì nígbà tó ọjẹ sàárì eléyìí aari nínú suratul bakara Quran two aya one eighty seven ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa òwú dúdú àti òwú funfun ó dàrú mọ́ ọ̀kan náà àwọn sàhábà lọ́wọ́ wọ́n ń po okò ní adiyu ibn hatem ó wá fi òwú dúdú àti funfun ó fi sígbèrí ìwọ̀n yọjú wò títí tilẹ̀ fi mọ́ ó rò pé òwú dúdú àti funfun ní ká mú papọ̀ sójú kan náà kò mọ̀ pé ọlọ́run pòwe ni ó wá lọ bá nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam anabi wa sọ fún un pé ọlọ́run fi pòwe ni ìtumọ̀ ẹ̀ ni pé tí funfun ilẹ̀ tí ń má bọ̀ tó bá ti yọ nínú ilẹ̀ tó dúdú tẹ́lẹ̀ òun lọ́lọ́run bá ń rí fàásì àlìfájàrí nìyẹn bí èyí bá sọ la sunna ni sọ̀hábà yóò bá ti gbọ́ àyà yìí láti sọ fún yín pé àní sunna àti kùránì jọ ń lọ papọ̀ ni kí ni jẹ́ fábẹ́ ayé hadithin bá dà oyo mìíràn ni ipe hadisi wo la gbàgbọ́ bóyá bá wá gbàdísì gbọ́ bóyá ní túmọ̀ tá a sọ yóò ṣe kílíà kuraani àti àdìsí ní lọ papọ̀ àdìsí ni wọ́n máa túmọ̀ ntọ́lọ̀ nsọ ọlọ́mọdé kí wọ́n dàrú mọ́ ọ lọ́wọ́ ọlọ́ agbára ọlọ́wọ́ bá wa ó máa ka kuraani ó máa fi àdìsí tu lẹ́sìn ló fi pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa tún pàtàkì sáré fún wa anabi ni tasaharu anabi ni ẹ máa jẹ sáré fa inna fi sahuri baraka anabi ni alibarika alikhairi kathiri oore tó pọ̀ ń bí kéèyàn máa jíjẹ sáré muttafaqun alayhi imam al-bukhari imam muslim àwọn náà gbà wá afa dáadáa ni wọn kọlọ mọ́tà bá ní kẹ́ gbogbo wọn alibarika oúnjẹ tá ń jẹ nínú sàárì yẹn àmọ́ yẹ ọlọ́run lálùbáríkà wà nínú oúnjẹ yẹn alibarika ń bẹ nínú ìbáda tá a bá ṣe ń bẹ lásìkò yẹn alibarika ń bẹ nínú àdúrà tá a bá ṣe lásìkò yẹn tó lásìkò sàárì lásìkò gbígbà àdúrà tó ga jù òun náà lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ sísan máa yẹ yẹlẹ́kùn bíi jàlẹ́ àlè tẹ́nìkan ọmọ bíi ṣe ń sọ̀kalẹ̀ ẹ̀yin ọmọ mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀ bá wá ń jíjẹ sàárì gbogbo àwọn bàràkàtì yín àwọn àlùbáríkà yín bó ló ti rí i kọ́dà bó so omi lọ́ọ̀bá mu bó ṣe nǹkan kékeré lọ́ọ̀bá jẹ bó ṣe tíì lọ́ọ̀bá mu sájẹ sàárì lánìyàn kò ń jẹ sàárì gbogbo àlùbáríkà yìí wọ́n náà rí nínú àwọn àmàlù Ramadan nínú àwọn iṣẹ́ rí tá a gbọ́dọ̀ máa ṣe nínú Ramadan tí ládàá ó fi pọ̀ tá a fi súnmọ́ lọ́wọ́ bá gan qira'atul Qur'an al-Karim kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè máa ka quran pẹ̀lú èdè tí wọ́n fi sọ kalẹ̀ pẹ̀lú Lárúbáwá gbogbo àwa tá a bá ma kùránì kà nínú àwa mùsùlùmí nǹkan ń bọ́ fún wa ó dìjọ́ àlè kíámà kẹlẹ́mi ò tó mọ̀ pé nǹkan ń bọ́ fún lọ́lẹ̀ wọlé kí wúkọ́ ọmọ kùránì kà dáadáa sórí kùránì tó fẹ́ máa kà ramadan ó yàtọ̀ sí tó ń kà ramadan ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ ó sọ kùránì kalẹ̀ nínú oṣù yìí ọlọ́wọ́n bá ní shahru ramadan alladhi unzila fihi quran ọlọ́wọ́n bá ní nínú oṣù ramadan la sọ kùránì kalẹ̀ suratul baqara kọ́ńtù ayawa eighty five ibẹ̀ lọ́lọ́run ti fi ń jó wa pé nínú òru Lailatul Qadri la sọ Qur'ani kalẹ̀ nínú Ramadan anabi wa Muhammad sallam anabi wa ń ròyìn Qur'ani fún wa anabi ni man qara harfan min kitabillah ẹni bá ka arafi kan lẹ́tà kan nínú tíra ọlọ́run alukur'an falahu bihi hasana àáfún ládàá ẹyọ kan wal hasanatu bi ashri amthaliha a wàá sọ ládàá ẹyọ kan yẹn di mẹ́wàá fún bọ́ọ̀bá ní bisimilahi rahman rahim arafi nineteen lọ́wọ́ nbẹ one hundred and ninety láàdá lọ́gbàlérè bisimilahi rahman rahim tó bá wá ka péjì kan ó ka ojú ewé kan àbí méjì wo bó ṣe súnmọ́ lọ́wọ́ bá tó nínú àwọn sẹ́ẹ̀rì tá a máa ń ṣẹ̀wò náà ní káka kuraani kọ́pọ̀ gbogbo wa ká máa ka lọ́sàn ká máa ka lóru ṣẹ́wárí kuraani tọ́lọ́wọ́n bá gbà òun náà ní kuraani tá a kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a ń ronú sí tá a ń ka pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ara àfikọ̀ jáde sẹ́ẹ̀rì kuraani yẹ̀sìn ọ̀nà kan tó jáwó náà ọlọ́wọ́n bò nígbà yìí ọlọ́wọ́n nígbà ọ wá ń pè wọ́n parí kùránì fifty ọ parí kùránì forty ní Ramadan èyí nǹkan fẹ́ lò kọ́ ká káràfì ọ jáde lẹ́nu ẹ kó o sì yanu tó o bá ń pè é kété dinu ọlọ́wọ́n bá Allah lónìí bá o bá ń kàkàkùkà òun ò ní gbà á Allah sọnu kùránì ọlọ́wọ́n ní wọ́rọ́ tílì kùránì tẹ̀rìtìlà ẹ ka kùránì dáadáa ẹ kà dáadáa káràfì rẹ ó pé pérépéré Suratul Muzammil lọ́lọ́run àti mùsùlùmí aka kùránì pé mama máa kún mama pé dáadáa suratul muzammil quran seventy three aya ẹlẹ́kẹrin lọ́wọ́ lọ́lẹ́ kábẹ́ èyí tí fi parí ẹ̀ min amali ramadan nínú àwọn ṣe olóore tá a máa ṣe ní ramadan òun náà ni taftiru sa'imin òun náà ni ká mú owó tó jẹ́ pé ọlọ́run bá fún wa tá a rí nínú owó oògùn wa ká wá fi ránjẹ ká fi sí àwọn aláwẹ̀ lẹ́nu eléyìí sunnatun mahjura sunna tá a ti fẹ́ pàtì nílẹ̀ yorùbá ni àwọn baba wa ń jọ nkọlọmba kẹwọn gbogbo àwọn ìyá wa ń jọ nkọlọmba kẹwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń ṣe ń tawí wọ́n máa ń gbóúnjẹ fúnra wọn tí sinú bá ti fẹ́ tó táwọn yóò fi sínú ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àyàsímá oore ńlá sì ń bọ́ fún wa oore tó pọ̀ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man fattara sa'ima ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu tọ̀ra ń jẹ faláwẹ̀ ó kana lahu mithlu ajri anabi ni dèdè ládàá táláwẹ̀ wọn gbà níwọ náà gbà gayra annahu la yanqusu min ajri sa'im shay láàdá ẹni tó jẹun tá a sí lẹ́nu láàdá tí ò ní dínkù òwò sì gba dèdè láàdá ti, ó gbà wọ́n fi kún àwẹ̀ tiẹ̀ ó wá fún yàn ní oúnjẹ wọ́n wá fún ọ ní dèdè láàdá táláwẹ̀ yẹn ó gbà ọmọ kú eréere ó wá jẹ́ èèyàn ọgọ́rùn-ún ló fún lóúnjẹ owó tó ti wà ńlẹ̀ fún ọ lọ́dọ̀ ọlọ́run tó lọ lè gbogbo àwa tá a jẹ́ olówó àsìkò tá a máa ń fi owó ṣe ríire ni àwa la ni Ani ọmọ dana òkú àní káwọn èèyàn ọmọ jẹ àwa ká sì sọ bẹ́ẹ̀ ẹ̀sìn ló sọ bẹ́ẹ̀ àwọn iná téèyàn máa ń dá téèyàn máa fi ń ṣe rere téèyàn máa ń gba aládá lọ́dọ̀ ọlọ́run náà ni kò sí aláwẹ̀ lẹ́nu pé àwọn fámìlì ẹ ẹjọ́ sínú àwọn ọ̀rẹ́ rẹ ẹjọ́ sínú gbóúnjẹ lọ mọ́ṣáláṣí fáwọn èèyàn ní sínú ń bẹ̀ tá a bá wá ṣe kọ́lọ́mọ́ṣá wa a tún pàdé ìjọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda assalamu alaikum warahmatullahi wabarakatuh